أعوذ الشيطان الرجيم أتبلغون في أموالكم وأنفسكم ولا تسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وعلم تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور أعوذ بالله من الشيطان الرجيم فقل لهم أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ní òní ìjọba ẹ̀ka kìíní ọkọ̀ tó sẹ́wọ̀n. ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjì tí ní ogójì ìjẹ́ ọ̀tá mi sallallahu alaihi wasallam tó ṣe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Pẹ̀lú ìyàjọ́ ọlọ́run subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ìṣẹ̀sí wa ní jùmọ̀ àti ó bá kẹ́yìn lọ sùn. tafsirul Qur'an òun la máa ń ṣe àyà tí a ti gbé lónìí ìyẹn ní sọ́ọ̀tù Al-Imran òun náà ní àyà ọgọ́rùn kan àti mẹ́rin dín ní àádọ́rùn one eighty six suratu alo imran àkọlé aya yìí òun lèyí tí ìjọ yé wa wípé onígbàgbọ́ òdodo a máa fi àdánwò kan àti pé yóò sì máa gbọ́ sùn tá láti ọ̀dọ̀ ọ̀tá. mo lọ́wọ́ sọ pé làtúbílà owó nà fi amúhálé tó mọ àǹfọ̀sí tó àlámà àdán yín wò. àmà àdán yín wò nínú dúkìá yín. àmà àdán yín wò nínú ẹ̀mí yín. من الذين

Yeah. tó gbójọ́ gbóná náà ni ìgbà tí ìbéèrè yẹn bá wáyé nìyí kódà kò ní sí òbí kan ó kọjá pé ní tọ́lọ́hún sọ kò yé mi ìyẹn gbọ̀hún tọ́lọ́hún wọn lórí ilẹ̀ kó títí ọlọ́run sọ́lọ́ àṣẹlá wọn ni máa ń káyà mẹ́wàá nípàdé alẹ́ ìmọ̀ràn yìí tọ́ba ń ṣe tàhájú káwọn náà máa ṣe wọn ní tọ́ba dìde lóru fún tàhájú bẹ̀ yọ káyà mẹ́wàá ẹ̀dá kàjá ni ọlọ́ọ̀ha gbogbo àtàbàbí ha lọ́nbùkọ́ ìrọ̀ṣùmọ̀fọ̀lọ́ látọ̀dọ̀ ó ní mo sùn lọ́dọ̀ àbúrò ìyá mi tí wọ́n ń pè ní Maimuna wọ́n ní iṣẹ́ ọlọ́run wá sọ̀rọ̀ bíi wákàtí àbí ká sọ pé bí àkókò kan àti sọ pé bíi wákàtí kan ọba ara lè rẹ̀ sọ̀rọ̀ ká tún kẹ́kọ̀ọ́ mẹ́rin. ẹ̀hàn kọ́ ní ọ̀hádìsì yìí pé òṣìṣẹ́ ọlọ́run kan ká sùn ṣáájú kí lọ ṣáájú ìṣá ìní obìnrin kọ́bílà nìkan mọ̀ ṣáájú ìṣá wọ́n sì kọ́ ká sọ̀rọ̀ ìbáradà lẹ̀ ìṣá wọ́n yóò fẹ́sì náà nù ayọ̀ kó bẹ́ẹ̀ ẹ̀ńtọ́ bá kí wò ẹ̀ńtọ́ bá kí wò torí kí wọ́n máa ń wetí ní ìṣá ìgbà mi ò tó ràn wá sí ìdàyẹ̀ láwọn ẹ̀yọ̀ kó bẹ́ẹ̀ o ṣùgbọ́n kí wàá ṣe pé wàá kó gbogbo kí ó tó a ìṣá ìlànà àtúntò wọn kò tí ì yé rárá ayọ̀ yẹn kò bẹ̀rẹ̀ tọ́lẹ̀ rí bẹ̀rẹ̀ àtà àbálẹ̀jọ dé ẹgbẹ́ a wàlhàdífà bàdà ẹ̀yìn ẹ̀dẹ́ ọ̀gá sàlámà gba ẹ̀yìn sáà ó sì ti ń bọ̀ síta tó di gbà ṣùgbọ́n bí ẹ̀kọ́ kọ́ ọ̀dẹ̀lẹ̀ nǹkan sọ́kà ṣe ti di ọba adé láǹfà ìṣá ọba adé gbogbo ẹ̀ dọ̀là ha ah! aláìjẹ ẹni ẹlẹ́ni tó ṣe é pé bóyá tó bá ti dìdájú náà lòun ti fẹ́ padà síbi tó ti wá sí ẹ ọkọ̀ ló bu fẹ́ kódà bóyá kọ̀ bá padà jọ yẹn rẹ èsì yẹn ọ̀rọ̀ lè wáyé inú ọ̀rọ̀ tó tún lè wáyé òun náà lè kéèyàn bára lé sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ wá sọ yìí pé kéèyàn sọ̀rọ̀ lẹ́yìn ìṣá kánú sọ̀sálá ń kọ̀ ẹni tó orúkẹ lọba lọbẹ lọba dínú wọn ní kí orí bẹ́ẹ̀ nìyẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ìṣá a ah! níyàwó rẹ lọrọ lẹ láwọn kan tí wọn fà nìyí tí wọn àbòsí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ ń ṣe ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ máa bí láwùjọ nísìnyí ká ń ṣe ẹjọ́ yẹn jẹ ti wá pọ̀ jù àti ń sábòsí àdẹsẹ lọ ọlọ́run ọba sùhánù ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn báwọn ìyàwó yẹn sọ̀rọ̀ wọn yìí báwọn sọ̀rọ̀ rárá òòrì tẹ́lẹ̀ ọdún lọ fẹ́ fọ́rọ̀ òun ìbálàkà ìbùn ọ máa gbọ́ ni ọ máa gbọ́ ni ebi nu lọmọ bẹ́ẹ̀ máa sọ fún ìdíjọ́ lọ́wọ́ sọ́lọ́ bá àkàlà wọ́n tẹ̀ tẹ́tí sí àwọn àyìnṣẹ́ ọjà lọ́kàlà àná kéèyàn kẹ́ẹ̀dì máa lọ mú ẹ̀yìn ìyàwó àtọkọ ìlẹ́wù kéèyàn sọ̀rọ̀ wọn kọ́ máa sọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan tó bá parí ọ̀kan kó bùkìtì wọn á lẹ́wù lásìkò tá a ṣe tá a kù. ìdíjọ́ ọlọ́run ò bínú ó ti tọ́ ìjọ rẹ̀ yìí ti fẹ́ pọ̀ jù bí mo ní mo wá sùn ẹlòmíì tún yá ayọ̀ pọ̀rọ́ ó lè ní yàrá tẹ ọ̀gá lọ́gà ẹni tó bá kẹ́kọ̀ọ́ wa bá mi mẹ́ ṣé wàá gbára bú wò nìyẹn láì láì ọjọ́ yìí hánà fọ́bìnrin náà la hawla wala quwwata illa billah tó bá dé mi ò lè sùn pẹ̀lú mi ń tèmi ni ni wọ́n àá fi kọ́ra ní òde nífẹ̀ẹ́ yàrá ìgbà tó mọ̀ bẹ́ẹ̀ náà ó lè máa fúláàgì rẹ̀ tó tọ́ wá lórí tọ́ wá láìlà àìlà tọ́ wá ìwọ́n kan àá sùn tì í tọ́ba ti sùn lórí àwọn káfíńyà kásù ẹ kíákíá tọ́ máa lọ sàpásí ni àbí lọ́wọ́ fún ara kìí wọn ò gbọ́ rẹ́ẹ̀bù sí kí ọlọ́run sọlọ́lọ́ àìsọ́lá aláìyá àwọn kẹ̀kẹ́ kí ni ẹ̀sìn yìí ọlọ́run ó sì máa fi tẹ̀yẹ̀ lẹ́kẹ̀ẹ́ yóò sì máa jẹ ìyá. because ìyẹn ti ẹ̀tọ́ ẹ lẹ́ ìyẹn ti ẹ̀tọ́ ẹ yẹn yẹn ti tó yẹ. ṣé ká lọ kẹ́kọ̀ọ́ gbogbo àtà ń lọ kóyàwó jọ tá a lẹ́kọ̀ọ́ ẹ̀. lórí tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán náà ọmọ ìyàwó musa yìí gbogbo ìbílẹ̀ ẹjọ́ mẹ́ta ẹjọ́ abóbi sọ̀rọ̀ ẹjẹ́ jẹ́ abọ́kùnrin sọ̀rọ̀ gbogbo wa tí wọ́n wù tí wọ́n lù wá ni gbogbo wa kọ̀lọ̀rọ̀ tí wọ́n wù yà wá ni náà gbogbo ẹnu mo lè fi sọ́ọ́ tọ́pọ̀lọpọ̀ wa bá da débìsì ẹ rí báwọn obìnrin yẹn ti máa yí padà yọ bẹ́ẹ̀ àbúrò láìka làwọn obìnrin yìí àwúlò pẹ́ lọ́sẹ̀ lásán àdúrà ọ̀rọ̀ tá a máa gbà báyìí yọ pọ̀ ní rẹpẹtẹ tọ́jẹ́ pátipàti pàlàpàlà tí ò ṣeé gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa di ẹ̀sẹ̀ rẹ̀ wọ́n di àwùká ṣe àhákàdà àmàlà rọ̀ sóòlù àti wájà. Ṣé àlọ́ sọ̀sálà ń ṣe báwọn lò nìyẹn? àbọ̀ tàbá yìí ẹ mọ̀ fún ọ lẹ́sìn irun lọ́kà gbé yóò tún búkọ́ yóò tún sáyẹn lọ́rùn náà jáde lọ gbòòrò ọ̀dà rẹ̀ ó sì ti ṣe jàmbá fún mi. ìmọ̀ ń lọ ọ̀pá wọn wọ́n lámú mọ́ra rẹ̀ wọ́n bá ti ní pé òrọ̀rùn kó bíi tìkítà ti dẹ̀dẹ̀ wọ́n bá ti ní pé òní ságbèrè kí ló dé sílẹ̀ náà. àwa ti sẹ́yìn wa la bímọ tọ́jú ó là ti bímọ ọmọ tọ́jú kí sì ń gbìyànjú lórí àwọn ọmọ yìí àyè tó ti ṣe bìín nìkan. ìwọ́n gbà pé gbọ́dọ̀ wọ̀ gbà pé wọ́n ká lọ́rọ́ fúnká lẹ́sí yá. mi yóò jẹ́ gbọ́rọ̀ yóò gbọ̀ àbójú ẹ̀ ti gbọ́. nítorí bẹ́ẹ̀ àwọn abala yìí ẹ dákun ẹ̀já lọ bójú tó dáadáa ká sì padà lórí ẹ rí níbo láti lọ tàbí débẹ̀ òun ni kí wọ́n lè sọ ọlọ́run ọba sọ̀rọ̀ pẹ̀lú ara alẹ́ rẹ̀ fún o wákàtí àwọn obìnrin sì máa ń retí kẹrẹ kọrọ wáyé kódà bó ṣe fọ́rọ̀ àyàtì náà nígbà fún ìlẹ́tẹ̀ ti ìròyìn lónìí tẹ̀ sápà kẹkẹyẹ ní ẹ̀dẹ̀ lọ́gbọ́n gbó yẹn àti láwọn àti gbóni ẹ̀ ṣe ń kọ́ inú rẹ̀ ọ̀ máa dùn ọkọ tèmi náà wo ti ọkọkọ láyè kádọrọ ọlọ́rọ̀ lẹ àwọn bí bá ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ti sọ pé kábàyàwó sọ̀rọ̀ ìkù tí ọjà alẹ rẹ dìde. ṣé ọwọ́ ti à ń sọ lónìí ọ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí afa yẹn sọ kí láǹfààní tó wà bí ilé tó wà ìpàdé kẹ̀kẹ́ káàbù tí ọjà wà àti àgbọ̀ nìyẹn. àwọn ọ̀fẹ́ bàbá àdúgbò wa àdìsọ́ fọgbà tí wọ́n fi bẹ̀rẹ̀ áwọ̀ wà àti torí wọn ní káká tó àwọn ọmọ yìí tí mo ti ẹ̀dí kẹfà mójútó pé kẹ kọ́ wọn ní kẹ́míkẹ́ padà tẹ̀ bá mójútó wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà mo bí Abdullahi ní kíní kò pé kíní tọ́jọ́ tẹ̀ ọ́ kíní tẹ̀ ah, à kódà mo bá rí ní gbogbo àwọn ọ̀sẹ̀ gidi rẹ̀ nínú wọn máa ń dùn. lọ́la báyìí ní ìsìn mọ́ ìkọ́jọ́ rẹ̀ lọ́sọ̀mọ̀ kọ́ jẹun alẹ́ mbẹ́ ọba dàrú oúnjẹ kó lè gbòǹjẹ àárọ̀ fà á bẹ́ẹ̀ kí ni ẹwò tó yẹ sí kọ́lá fún ju àdáadáa gbogbo àwọn kẹfẹ́ láwọn ọ̀rọ̀ tí wọ́n máa obìnrin tí kẹfẹ́ bá sì ń ṣẹlẹ̀ wọ́n ní ìdí ẹ̀ ju pé ṣé bùkátà rẹ ni ọ̀yà wa gbọ́ bàbá tiẹ̀ lọ wọ́n ní ìdí ẹ̀ jùlọ. lórí ẹsẹ̀ wọn táwọn sọlá tó fi lẹ́sẹ̀ ni pé àdúrà náà bá ti láwọn rí àti nìyẹn dáadáa níbi àwọn sùn lọ́dọ̀ tó jẹ́ kálá àwọn ìyá àbúrò mọ́mí àwọn tó jẹ́ Maimuna radiyallahu ta'ala anha ọ̀kan náà mọ̀ wọn lè sọ ọlọ́run wá sọ̀rọ̀ pẹ̀lú ara alẹ́ rẹ̀ fún kí ló fún wákàtí kan ọpẹ́ ẹ̀rí káàní ẹ̀ máa lo súnlẹ̀ lẹ́yìn ìgbà yẹn òjíṣẹ́ ọlọ́run wá sùn. ìgbà tó wá di ìdákẹ́ ìdábẹ́ta àgbẹ̀yìn lóru òjíṣẹ́ ọlọ́run wá jókòó ó lọ́ wá wò sẹ́bẹ̀. àjásí pé tá a bá fẹ́ lo súnlẹ̀ bá káyà yìí gbà á lè òjíṣẹ́ ni. ẹ káńsà sálá wá wò sẹ́bẹ̀ ṣùgbọ́n kọ́bá wà níbi tó yọjọ ní ilé rẹ̀ tí wọn tí wọn sì ta kéde sí ẹgbẹ́ ẹ ẹ mọ̀ pé àwọn kẹtẹ wọn bá kọ́lé láti báyìí wọn sì fi kéde bí ìta báyìí pé pé ò lè wọlé tọba tí yóò ní kí wọn bá bọ́ ọ̀tà ọ̀bọ sáwọ àwọn oníjẹ́sì ṣe ẹ ṣé ọ̀rẹ́ ìdílé kò tó fi rí ìwọ ni o torí kò sí amúlò láwùjọ wa ìtọ́lọ́ba dẹ̀ ti ẹ̀ táwọn ẹ̀ bá sì ṣe ni pé wọ́n gbèrò gbogbo àwọn tó sì lè jẹ́ ìdí tó sọ ni pé wọ́n tí wọ́n wọlé so tó bá dirí pé irú bẹ́ẹ̀ ni wọ́n lọ fẹ́ àpọ́nlé ká pọ̀ sàfọ́fẹ́ lọ wòrà àwọn tí bẹ́ńsẹ̀ náà o so kó ti wo ibi tí ó ti dẹ́ nǹkan yẹn wò dáadáa ẹ̀ka ń sọ̀tẹ́ lánàá lòdù sọ́dẹ́lẹ̀ nígbà tó lọ́wọ́ ti sáyà kalẹ̀ pé ọlọ́hu yà á ti mú kàmínà náà ó ní ẹ̀dá ọ̀sẹ̀ kọrí lé pẹ̀lú bí káàkiri mọ́. ṣé ọ̀nà ìláyà rẹ̀ àrí? ṣègbín bẹ́ẹ̀ fún wa náà nítorí bẹ́ẹ̀ wọ́n lè ṣe ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n wá wọ́sán náà wọ́n wá káyà yẹn wọ́n nígbà tó káyà yẹn wípé inna fi khalqi samawati wal ardi wa ikhtilafi al-layli wan nahari la ayatin li ulil albab wọ́n lọ wá dìde wọ́n wá sàlùwàlà ẹ wo bó ṣe gbò ó dìde ó sàlùwàlà bọ̀sítánná sì jẹ́ pákó. ẹ á sì bó ṣe wo sẹ́mẹ̀ yẹn tún rí wò nínú ilé mi torí ń túmọ̀ bẹ́ẹ̀ báyìí pé kò sẹ̀ bọ́ dàgbà ó rí wò nínú ilé tó lọ́yọ́ wa ti kéré sẹ́nà ní àti mọ̀ ṣùgbọ́n tá gbogbo ẹ̀ ní o ti jẹ́ kọ́nà wọn bá lè jẹ́ ọlápá máa dáàbò ẹ̀ bò wá so wọ́n ní ọwọ́ àdìdì ọ̀sàlù àlàwọ̀ sítánná ẹ̀yìn ìdè o lè jẹ pákó lè fà lù o sì lè sàlù àlà ó ṣe kí ni o kò jẹ pákó gbígbẹ́ lóhùn àfẹ́ hadithi ọ̀rọ̀ pápò bẹ̀ pé máa kó léwu tó pẹ̀lú gbogbo kíni o gbogbo àlùwàlá máa kó lé sọ láàrin wa pẹ̀lú gbogbo ooru ẹ̀fẹ́ nu súnmọ́ bẹ́ẹ̀ bá àsábà máa rí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ sí òun ni pé ìgbà tó máa ṣe kọ́ ọmọ náà ẹ̀ kí yẹn sáré kíni o kọ́ dára sọ̀rọ̀ kó mú jáde kó sáré ṣe ẹni sàkàsàkà ọ̀pọ̀lọpọ̀ á ti òpétàlù àdánìkan súnmọ́ yẹn náà ká yé ìwọ́n má sì jẹ̀gbọ́n gbọ́dọ̀ bá wọn pápó jẹ tó wà ta gbogbo mọ́kálásí jẹ ṣe gbogbo ìtutù pápó rẹ ó tù sí gbogbo ilẹ̀ mọ́kálásí ọba ti yá adébẹ̀ kọ́ ya gbẹ̀jú kọ́ sa gbogbo kìlí ní ìdàsápò kọ́tó ti bọ́ jáde àwọn kan tó sọlá sọ pé wọ́n fi tẹ̀wọ́n ìwọ tí àwọn ọ̀dọ́ òun ṣe tóun rí kọjá ìdájọ́ òun dọ̀tí tó wà ní mọ́kálásí náà jáde dáadáa tóun rí tó ṣe dáadáa jù òun di dọ̀tí tí ara ìdọ̀tí tí bẹ́ẹ̀ ní mọ́kálásí náà jáde tòtòrí bẹ́ẹ̀ ọ́n ṣàkíyèsí bẹ́ẹ̀ ẹ̀ka ń sọ̀rọ̀ bákẹ́lẹ̀ ń bẹ̀ ìgbà ni mọ́sálásí ó pọ́jú tẹ́tẹ́ ìgbà wa kẹ́kọ̀ọ́ kó fèrè sí máa ń tún mọ́sálásí ṣe ó ké sí ìyẹn lọ́lọ́ ha kẹlẹ̀ mẹ́ẹ̀ kó mẹ́ ìgbà wa kẹ́kọ̀ọ́ kó sọ̀sọ́lá bí sì ti kẹlẹ̀ rẹ̀ yẹn tó fi hàn kó lára mọ́sálásí ọgbẹ́ ẹlòmíì nìyí ó lè wo bí wíńdò yìí ó ti yọ ọkẹ jẹ sákàtàkà yóò máa gbé èdè sójú wíńdò mi báyìí àbí kọ́ lọ bí lánàá la àbí ibi tó forí kan yóò fi lẹ́mẹ̀ ó lè gbàgbé yóò máa lọ jẹ ògbélé ìkásá kéèsì rẹ súnlẹ̀ náà lọ́sọ̀ pọ̀ fẹ́ fásitì àwọn bàtú sọ ọ́ di bàmí torí kéèsì ìyáwó yẹn ìwọ́n kò sí ní mọ́sálásí wàhálà yìí ti pọ̀ jù gbogbo alẹ́gbálẹ̀ oṣù mi gbogbo ẹ̀rú pákó níwájú kínní ìbòsí yẹ kẹ́ máa kó nǹkan yín lọ ilé wọ́n lójú wọn sọ bẹ́ẹ̀ o àwọn ìyàrí ẹlòmí wa sọ ọ̀dà gidi tí kábà sì sún ẹ̀mọ́ ni wọ́n ní àbájẹ́ gbàgbọ́ kótó nígbà kí wọ́n ní wọ́n ní ọba mọ́tò láti dé. so gbogbo àwọn nǹkan wọ̀nyí a sọ dáadáa ọmọ pé ọba jó ní tọ́kan ẹ kò gbé àpò lọ sí kiri o sínú mọ́sálásí kọ́ a máa tú sínú àpò rẹ ni. wọn nígbà táwọn sọ̀sálá tó dìde ọwọ́ àṣàgbàlá ọwọ́ àrùn pákó ọwọ́ akékeré ọ rákà mọ́kànlá ó kí rákà mọ́kànlá ṣíṣe wítìrì lẹ́yìn rẹ̀ ni pé azana bilalu bilalu wa lọ pèrò nígbà tí bilalu pèrò náà ń sọ̀tọ̀ láti wá kí rákà méjì rákà méjì wọ̀ lọ́gẹ̀ rákà rákà tọ́wà mẹ́gbà pé ó lóore jáyé àti tọ́wà mẹ́gbà ń sọ̀tọ̀ láwa kí ẹ̀rí ọlọ́wà fẹ́ àjáde ńgbà yìí ọlọ́ọ̀ká sọ bá fáwọn yẹn báyìí ni wọ́n mùsùlùmí ṣe gba hadith yìí wá ibùdó mọ̀tàwáyé látọ̀dọ̀ àtà ó ní mo lọ èmi àti ibn Umar àti Ubayd ibn Umair alásọ̀tọ̀ Aisha àwa wọlé tì láàrin wa sí kàkà wà bẹ́ẹ̀ sẹ́ni gbọ́ láàrin wa sí kàkà bẹ́ẹ̀ wọ́n ní àwọn Aisha wa sọ pé yá Ubayd kí ni mo dọ́kọ̀ fún ẹ tó fi wá bẹ̀ wá wò àwa sọ báyìí pé gbólóhùn akọni kan tó sọ pé zoro gíban lẹ́sítàdì fọ̀tà pé máa ṣàbẹ̀wò kó sì tún máa jẹ́ ọjọ́ ìdákúrekú ìfẹ́ ọ̀bà lẹ́sìn. àwọn kan gbogbo ògbà àsùnwà pé ụtụtụ ti ń bọ̀ lọ́sẹ̀ tọ́lọ náà wá kí wa tó wá lọ́sẹ̀ yìí onísìlì kò tiẹ̀ wá sí nǹkan kan èèyàn lè abdullahi fúnni wọn wá sọ yìí pé fi afẹ́kọ̀ọ́ fún wa nírò ti wọn sọ yìí pé sẹ́sẹ̀ ó wulẹ̀ jọ́pọ̀ mi ni amúrí ìkànnì gbogbo ọ̀rọ̀ abẹ́bí ìmọ̀ ni àtàlù ìlà ìlà sí ẹgbọ́rọ̀ yẹ ẹgbọ́rọ̀ yẹ ṣẹ́dírí tí obìnrin ní máa ń dá ọjọ́ ní. ee àwọn bíi láti máa ṣe kéwù yìí nìyí o wọn láti sọ sọlá wá bá mi ní òru mi tó kò sí ìyè rárá wọn wá bá mi ní kéde o òru mi àti kálukú máa ń ní ọjọ́ ṣe pé ọkùnrin mo lò ní tẹ̀sí ọkọ̀ yìí o wọ́n fi ti lọ kó fìjọ lọ ìwọ́n torí àwọn kẹ̀lẹ́ tẹ́lẹ̀ tòbí di pé kásẹ̀ máa yẹjú pé òyà òní di wàhálà ló rárá ọlọ́wọ́ aká mi lóru mi hàtà masajẹ́lìdàgbò jẹ́lídé kára rẹ̀ fi kan ara mi wọ́n lé nígbà wá sọ yìí pé gàrí yìí tí ọ̀nà ẹ̀ lè ṣe rẹ̀ ara kẹ́ra o ara ọkọ kẹ ara ìyàwó onílẹ̀yìn ìgbà yẹn òjíṣẹ́ ọlọ́wọ́ àlùfẹ́ zàrí ìlì níbẹ̀ mo ti di pé èèmọ̀ gẹ́ ni bàbá yìí ìmílẹ̀ rẹ̀ àìsà àtà àbàdù lè rọ bí àgbàwọ̀jà gbé lọ sí lọ́wọ́ kì ṣe pé sọ̀tìsọ̀tì ìrara ni mo dá yóò ṣe gbé lọ sí lọ́wọ́ ẹwọ ẹlòmí ọ yọ pé ọfìn bóde àdínkù àdínkù sẹpọ láyé rẹ ọfìn bóde àdínkù sọdà kọ kò sí kò sí kìyàmù lẹ́yìn kankan. bẹ́ẹ̀ni wọlé lẹ́yìn sáré báyìí pàdé náà ṣùgbọ́n. rákà àtàlù fájú rẹ̀ báyìí ọjọ́ ìgbọ̀n bá ti súnmọ́ ìtàn. ẹ wù yá ẹ wú tí wọ́n sọ nípa òjijì ọlọ́sọ̀ sọ́wọ́n ní bàbá yẹn ìmọ̀ ní bàbá nìyẹn. ara ti ara láì tí ọ̀yẹ́ kọkùnrin oúnjẹ sọ fún wọn sọ fún wọn bí ẹ̀ẹ́lẹ̀ mọ́ wọ́n ní dípò bẹ́ẹ̀ ohun tí òjijì ọlọ́run tí wọ́n sọ náà nìyẹn àìsà jù mí lẹ̀ àtà àbàdùlè rọ́bì àzàwọ̀jẹ́l ìlọ ṣèjọsìn fẹ́lẹ́ dàbí. kọ́lẹ̀ ó ní mo wá sọ pé fọkùtù wọlọ́ọ̀hì ìdè la òhìn gbogbo rẹ̀ mo sì fẹ́ sísúná rẹ̀ mo sì tún fẹ́ kó sí ẹlẹ́dàá rẹ̀ ẹ̀rí wọ́n lè ṣe ọlọ́run wo ṣe wo tí wọ́n ti lọ síbi agé omi ni o ṣé wọn náà lè ti rẹ wọ́n ti lọ síbi agé omi ni ẹ wọ́n lọ sàlùwàlà wọ́n ní ṣùgbọ́n omi tí wọ́n lú ọ̀pọ̀ wọ́n rà ń sàlùwàlà yẹn ní fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n rà ń sàlùwàlà dìde ọ bẹ̀rẹ̀ sí ní kírun wọ́n lọ wá kírun yẹn tó bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún níbi gbogbo òrùmọ jíjọ lọsọsọlá kìkìdá omijé ni wọn lọ wá tún forí kalẹ̀ wọn bá tún bẹ̀rẹ̀ mutawi bí gbogbo lẹẹlẹ tó forí kalẹ̀ sí kìkìdá omijé ni wọn ní gbòòyìn ọba tún fẹ̀gbẹ́ lélẹ̀ ọba tún bẹ̀rẹ̀ mutawi tí bilal fi wá padà dé tó bilal wa sọ nínú ìwé òjijì Ọlọ́run wa ti pinnu wọn ni àwa ń ṣàwa ni ìyá wa ń ṣà ni ilé òjijì Ọlọ́run wọn ni bilal sọ pé ilé òjijì Ọlọ́run kí ló ń gbọ́ ní ẹkún báyìí. àà ah, ah, mọ́ọ̀tà kọjá òun ọ̀tà àpà ló bọ́ lọ́wọ́ ti forí jọ àwọn ẹ̀ṣẹ̀ tó dá ṣáájú ṣáájú àbíyí tó tún máa ṣe. ìyáwó ayéṣà wọn ń darí ìtọ̀rọ̀ wọn ní ìjíṣẹ́ ọlọ́run wa ni wọ́n máa ṣe ìwọ ìbílá ni. kí ló kọ̀ fún mi kí n má sùn. ọlọ́run máa ti sọ̀rọ̀ ayé àyíkalẹ̀ fún mi lóru yìí wọ́n nínú àwọn akáyà ẹgbẹ́ tó mẹ́fì hàlùkì sábà wà jù ìbẹ̀ níbi ti dá sánmẹ̀ àti ilẹ̀ àti yíyàtọ̀ òru àtọ̀sán la àyà ìtọ́ka kọ́lọ̀ ńlọ́lẹ́tọ̀ síjọsìn fáwọn ènìyàn lórí wọn pè wọ́n lẹ́gbàá wa sọ pé wáyé ló lé mọ́ nkọ́ra àhà àmàrí nǹkan ìgbé kọ́ máa jẹ́ ti mi yóò tọ́ bá kí aya yìí wọ́n làmúyẹ tàfẹ́ kí yóò sọ bí ìlànà ìṣe láti yọ àìsèrè lẹ. wọ́n ṣáájú ṣáájú wọn ní ìfọlákùn dr sharafuddin ajigbadebo wọ́n wà ní sẹ́yìn ní ayé ọ̀la wọ́n sì wà pẹ̀lú wa títí di ọ̀túnla láti gbọmọṣọ tí wọn ṣe sọláàtì mọgòrì bì ní sọbì bẹ̀rẹ̀ sì ni wọn ti ní wá ṣe àwọn ìdáhùn sí ọ̀pọ̀lọpọ̀ òbéèrè sí àwọn ìgbàgbére ìṣá tó bá tó wá di láàárọ̀ ahad ìṣá ọba rahman ní aago mẹ́wàá àárọ̀ ìjọ ahad ìjọ sunday ní jẹrẹ wọn ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀tàlá ti sọbì náà kábíyànjú gbogbo àká kápẹ́ síbẹ̀ àti àwọn aráyé wa. Àlejò sálá ọ̀dùnà. No. No. Ọkọ látara ajá kò pé bí ọkọlá bẹ́ẹ̀ ṣe ọkọlá yà pẹ̀lú ìyàwó nígbà tí kò máa jẹ́. ibi táwọn ọmọ máa wà. ó sì ní ọjà o. náà. ẹ ríro eléyàn àwọn tá a bá ní gómìnà yẹn ṣe káwọn ní yàrá tiwọn àtọkọ ẹ ló ìgbéyàwó ẹyọ kan náà lọ́bọ̀dé wọ́n sì níbi tí wọ́n máa fi àwọn ọmọ sí tàbí hadithi ọmọ jẹ ojú wa pé àtàwọn ọmọ máa dálé wọn nínú lókè ní wọn fọrọ ikú bẹyìn náà hàn ìlúmọdọ yẹ ọ yẹ kí wọn ní ibùsùn wọn lọ́tọ̀ kódà àwọn ẹlẹ́kọ̀ọ́ jẹ ojú wa kọ yẹ kí wọn ní ibùsùn lọ́tọ̀ kódà ọmọ òní sí ìtọdún kankan tí yóò fi máa gbàgbọ́ yà wọn yóò fi máa mú kẹyẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ilé tó ti pé yóò gbá ààyè oríire ní o ṣùgbọ́n ọdọ́ lọ níyàwó pẹ̀lú yàrá kan kò dáa o yàrá tá a kó àwọn ọmọkùnrin tí gbọ́dọ̀ wà ní tá a kó àwọn ọmọbìnrin tí gbọ́dọ̀ wà ibi tí wà sí ara ilé tẹ́sí máa ṣe ṣáà nílẹ̀ gbọ́dọ̀ wà kí ẹ̀ fi máa bọ ọjọ́ iwájú àwọn ọmọdé sọ irúfẹ́ àwọn ọmọ yẹn wọ́n ní àyè àwọn àna ẹ̀sìn ní àyè ọjà sí pé ìyá ọmọ àlọ́ rẹ̀ wọ́n níbẹ̀ tó ti yẹn sìn yóò àjà sí pé ilé wa náà nìyá ní padà sí kíni ọ lọ padà wà. tọ́wọ́ ajá sí pé tó ní bí ìyàwó kẹlọ bó ti yẹ káwa náà tó ní ẹ̀ka níbi tá a fi àwọn ọmọ sí ká sì níbi tó jẹ́ àyè ìyá sẹ́yìn ó máa sí kíni ọ sẹ́yìn ó máa di àbùkátà ìdè pé bóyá ìyá wa ní yàrá ìyá wa fún wọ́n máa bọ̀ wá. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wọ́n máa ń fúláṣí fẹ́ wọ́n fúláṣí fẹ́ ẹ̀mọ́ ti ní ìdílé. kọ́ ọba rẹ̀ bíi alo ẹ̀kọ́ yẹn bẹ́ẹ̀ aláàyè fáwọn ọmọ yọ lọ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ tó ti ń sìn yàrá kẹ́ ọ wà wà oró ti yẹ kó di gan ó yẹ kó di gan àpáàtì tó yẹ fẹ́ sùn ẹ̀jẹ̀ agbọ́rọ̀ yẹn yìí torí tọmọ bá mọ àwọ̀rọ̀ ìyá rẹ̀ yóò wà bí òní wò yẹn ní ìfẹ́ bẹ́ẹ̀ láti kékeré rẹ̀ kọ́ wá jẹ́ àyè ẹni ọjà àyè àṣírí òun àti bàbá àwọn ọmọ ẹ̀ ẹ̀rẹ̀ ọwẹ́ yóò para bẹ́ẹ̀ yóò wọ̀sán bẹ́ẹ̀ tẹ̀lé ti di àyè àṣírí yẹn ọjà ọ̀rọ̀ bá rẹ̀ díẹ̀ yóò máa rẹ ọmọ níbì kan ẹjẹ́ ká gbìyànjú ọlọ́run jọrọ yóò rẹ ọmọ níbì kan yóò sì di àyè tọ́jà àyè rẹ̀ fúnà bọ́jà yọkan lọ bó ti méjì lọ gbọ́ àtàbàfẹ́ níyàwó ẹ̀dá nígbà tí mo fi wà ní àárín àwọn ẹlẹgbẹ́ méje lọ mo gbàgbọ́ yẹ kiri ẹ̀ jíjẹ́ kódà mo ní ọ̀gá kan ọlọ́kọ́ mi ní kọ̀ǹpútà ìyẹn àkókò ni nínú àwọn ọ̀rọ̀ gbàdá fi ń ṣe ẹlẹgbẹ́ oní ìkọ́wánu mùsùlùmí báyìí ó sọ iye owó oṣù tí ń dá ọ̀sẹ̀ owó tó fi gbalẹ̀ ẹlẹ́mi bá gbọ́ láwọn ọ̀gá ah, ilé kẹrin àdékẹ́yẹ ti rí yàrá kan la ilaha illallah ọláyà ìgbẹ́sì yé mi ilé kẹ̀kẹ́ òun ni pé yẹn fẹ́ fi ìpìlẹ̀ dáadáa lẹ̀ nípa ọ̀rọ̀ Islam téèyàn bá sì nílé kẹ́ ọ́ dájú kéèyàn ó tiẹ̀ dá púpọ̀ jù kéèyàn tiẹ̀ má dáwọ́ lé kó wọ́n fẹ́ yàwó àgbàdo kó má dẹ̀ òkú sì jẹ́ lé tó gbádùn ilé tí ò gbádùn òun lọ ní yàrá kan o ilé tí ò gbádùn òun lé tí ò tí ò ní tọ́lẹ́tì tí àwọn èèyàn máa jù gbẹ́ yọ fẹsẹ̀ ìkùnlé yóò wù wù báyìí ó ti fi yàwó àfáà lò sùn síbẹ̀ láti láwọn kẹ́ni wọ́n sáré lọ jí wò wọ́n lọ jí wò wọ́n lọ jí sẹ́wò àwọn lọ jí wò ń wọn pé asájọ ni wọ́n fi dá gbogbo ẹ̀kún wa sí bó ṣe pọ́tọ̀ kọ̀ọ̀kan ni. náà ìwọ ni náà ìwà ti pé ọwọ́ awú ọwọ́ agbọ́ ìwọ lọ́gbọ́ yé síbẹ̀ kó ní ká sa fúláàtì ní sí fúláàtì wà dá sí. ilé yẹn ká mójútó kí wọ́n tẹ̀ máa rí kó tó wà lára wa. àwọn akẹ́lẹ́ àwọn kò ni yóò ti parí kárí wọ́n sì gbọ́dọ̀ bójú yẹn mo fẹ́ lọ lọ nìkan ní ọgbọ́n níbo lọ fẹ́ẹ́ fi sí yá níbo lọ fẹ́ẹ́ gòmìnir yìí sí nílẹ̀ lómi ọba lọ gẹ síbà nẹ́bí sí ló gbẹdẹ kú kẹ́ni ẹ ó sì sọ ẹni tọ́tọ̀ kó wù rí àwọn ìyàwó ànẹ́bí mi wọ́n mi lọ sí ìgbọ̀nsẹ̀ sọ sọ ọdún sọgbẹ̀ torí bẹ́ẹ̀ dákun ẹjẹ́ ká ṣe sùúrù dáadáa ká sì tó àwọn ẹlẹgbẹ́ ó yé wọn dáadáa. ó dẹ̀ nìyẹn ìrìnrẹ́sì owó rẹ̀ ń gbà yẹn kálówó yẹn tiẹ̀ jẹ́ bóyá thirty thousand àti ìkẹ́ ló fi twenty ló ń gbani twenty thousand lówó lé. ọ̀gá bò lẹ́sìn máa mánéjì onílé tọ́rọ̀ òní oṣù fẹ́ fi lé yìí tó. ìwọ́n máa wẹ́ ń ọmọ láwọn àdúgbò ọ̀dọ́ wa mí báyìí òkè ọlá ìgbàdúgbò àtẹni tó fún ọ lọ síbi tó yẹ pé ọ̀rá ìbòjútó ọmọ wọ́n sọ kọ́ra ń bẹ̀ wọ́n sọ pé fún ìpín bẹ́ẹ̀ wọ́n ní yàrá tí wọ́n ní kiri kọ́ wá kú kọ́ wá síta yìí kọ́ wá wò bí ó ṣe rí. kò lè jọra wọn náà. tó ibi ọ̀pọ̀lọpọ̀ wa nìyí ẹlòmíì ò tí ì fi ọdún mẹ́wàá ní wa tó ti mọ mọ́ra kà sí ìṣẹ́yà. torí ni wọ́n ti ń po àwọn ìyá ọ̀pọ̀lọpọ̀ mọ́ mẹ́lẹ́ràn alẹ́ ń ẹgbàá wọn wọn ti lura wọn tó lé o ẹdí wà gà kò síjà dáadáa ni ti ń ṣẹlẹ̀ yìí. àwọn akéèké rẹ ìtọ́lọ́pọ̀lọpọ̀ wọn máa yọjú tó lọ dáadáa ilé yẹn ká dáadáa gbogbo níyàwó ká dáadáa. bóyá yóò jẹun máa tí lè gbogbo tó ń ilé ìdáná wà bẹ ilé ìwẹ̀ wà bẹ bóyá pálọ̀ yẹn lọ́wọ́ padà mú yàrá wọn máa kọ́ ọmọ sí àbí yàrá ní ẹ̀mù àwọn ọmọ máa wà ní pálọ̀ nígbà tí wọn ò sí pọ̀ tí wọ́n bá ti pọ̀ sọ̀rọ̀ àbó fi tóbi náà tọkùnrin náà lẹ èèyàn wà á ti ní yàrá ẹ̀ sì ká ọmọ yẹn lẹ́tọ̀ọ́ kí ẹ gbọ́dọ̀ wá yẹ́s ẹ kò gbọ́dọ̀ wá èèyàn ọwẹ́ ìyá wọn ní ọwẹ́ wọ́n bá ti bẹ̀rẹ̀ sí wo kí ní ọmọ àwọn ó lè wo tiẹ̀ kó ṣe kóbìnrin kó tó bèbí ti rẹ̀ wo ti máa mi tí mo fi bẹ́ẹ̀ yìí àdáwò nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ ni nítorí bẹ́ẹ̀ sáà ẹ jẹ́ ká ṣàtúnṣe àwọn kìnìún ẹ̀kọ́ láwọn ọba àlejò alákòókè ìṣà ọ̀rọ̀ bọ́ọ̀lù yẹn ti padà yé pé ká ní ààyè tó ṣe báwa méjèèjì ọba pa àṣírí mọ́ àti bíi tí wọ́n máa rẹ àwọn ọmọ sí tó bá ti fáwọn ọmọ padà kí tò ẹ̀ ayọ́ lọ bá ẹ̀rí ọ̀dà kí ìbáṣepọ̀ àwọn débi pé a máa wọlé ìjọsìn ara wa pàápàá jùlọ àwọn mùsùlùmí pa máa lọ sọ́ọ̀tù láti lọ sọ pé wọ́n fẹ́ẹ́ ṣe ìgbà lóòótọ́ mọ́sálà ni tó ti pèsè láàbù wa lọ́dọ̀ àwọn olùmọ̀ ìpínyà lè wọ̀ bẹ̀ wọ́n bá ní ẹbí ìpínyà lè wọ̀ bẹ̀ mọ́ ó sì lè jẹ́ màtúrù láti wọ̀ bẹ̀ tí fọ́tò máa bẹ̀ bẹ̀ torí ohun tó kọ fáńtù sáláńtì òjì kọ́ wọ̀ ọ́ tí òjì ọ wọlé gan tọ́tù bẹ̀mẹ̀ ohun tó kọ fún Jibrilu táǹtù sáláńtì ń retí ẹ̀gbẹ́ yọ̀ wá tí ọ̀ padà wá mọ́ ìbílù padà fẹ́ nígbà táǹtù sáláńtì ebó ti sàlùkọ́ àdé pọ́npọ́ ní bẹ́ẹ̀ ni àwọn ìwọlé tí fọ́tò bá wà ní wa. sọlẹ́yìn náà ni ọmọ rọ́ọ̀dì ọlọ́ọ̀tàlán nípa ọ̀rọ̀ ọmọ sí lọ́la àkọ́sọ̀ nígbà táwọn ènìyàn láwọn ti ṣe jẹ fún mọ́rù àwọn aṣọ àlè ìgbẹ́kọ̀ káwọn yẹn wọ́n fún wọn lọ jẹun níbẹ̀ làwọn olùwọ́dọ̀ rẹ̀ ti lù sí pé àwọn sàhábà ni wọ́n wọ ọbẹ̀ ni wọ́n wọ ọbẹ̀ wọ́n gbà pé wọ́n fẹ̀ kọ́ ni tí wọ́n sì pọ̀ ju wọ́n bá rò èsì ìyẹn ni pé àwọn tún pọ̀ sọ ṣùgbọ́n ohun tí ẹnu àwọn olùkọ́ kò sí ju òun ní kéèyàn wá wọlé wọn tẹ́ ń ṣe yín náà yọmọ kọ́dà àwọn olùmọ̀sọ yìí pé kò sí yàtọ̀ láàrin kí ẹ lọ ṣèdárò ọlọ ṣèdárò kọrin yóò tó kú ní sọ́ọ̀tì àtìlé kò sí yàtọ̀ ṣùgbọ́n pé pé dọ́wọ́ tí wọ́n ṣe pé kò sí dé ilé ológo ó ti délé ológo wáyé kí wọ́n ti láti sọ àwọn òṣèlú ta kéèyàn obìnrin kiri mọ pé yóò kí wọ́n wípé ẹ̀pẹ̀lẹ́ ọlọ́run fi sáàyè rẹ̀ sọ́ọ̀tì wa ni wọ́n gbé ọdún wàhálà ń bẹ̀rẹ̀ mọ̀rọ̀ bó ti yé wọ́n ní òsì yàtọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n pé wọ́n máa wí lórúkọ jésù àti wọ́n wí kíní kan ṣùgbọ́n kò kọ́ síbù fún máa wáyé káfá kí n máa parọ́ tẹ́lẹ̀ ẹni jẹ lókun tó eléyàn ṣùgbọ́n ẹ̀dẹ́ ni ká sọ ohun tí àwọn olùmọ̀ bá sọ gẹ́gẹ́ bí àmọ́ nẹ́tọ̀ ẹ̀ ní. Ah! ìyẹn ìyẹn wá léwu tí ìbá ṣe fún mọ́sálásá orí ìsúnmọ́ mọ́ lèmọ́síláha wọ́n fẹ́ kó rí báwọn mùsùlùmí ṣe ń ṣèjọ sí. ṣèǹkẹ́ òjíṣẹ́ ọlọ́run lọ́ọ́ bá jọ́ kẹ́ni pé gba islam ọlọ́run ò sí pa ìlànà tó tí ọba ṣe. wọ́n sì fi lẹ̀ jọ́kì jọ́kì ó ti jọ́kì bàbá ìfúnra rẹ̀ ló fi kẹ́límọ́. ọkẹ́ láìpẹ́ ogun tó ń fi ẹ̀rú sínú òun lèmọ́sí. yọ sá ní pàtàkì yọ jẹ̀sùn bá ẹ̀ àwọn kan kọ́ wá bẹ́ẹ̀ tó jọ ọlọ́run tí wọ́n ti sọ láwọn ní irun mọ́sálásí ẹ̀. mo gbé eléyìí òdì wá tẹ́rì fún Bukhara ọmọ Isa nígbà lọ́dún lọ́run pé ẹ̀yin ọmọ ìyá wọn kìíní kan orí burú lélẹ̀ tọ́lọ́wọ́n bá rí kálá kó sàmì wá. báyìí ti kẹ́rẹ́ là ń sè orí burú lélẹ̀ wá dátì làjìyà nìyí. kò lè ta wí ta sọ pé Muslim Christian traditional wasifa association orí burúkú ni aláwọn adáró ẹlẹ́ni sẹ́yìn mi báyìí nínú àwọn tó darí àṣírí inú wọn tó kú wọn sọ fún mi pé àlàáfíà làwọn ń fẹ́ lò wípé lótú ni mi tọ́ba ti jẹ́ ọdún léyà pásọ wà bẹ́ẹ̀ tẹ́wọ́ sọ́dọ̀ lè mọ́kù gángan tọ́ba ti jẹ́ kérésì òun ní ọlọ́wọ́ tún wọlé wọ́n tún sọ̀rọ̀ wọ́n tún sọ̀rọ̀ aláyọ̀ orí burú ni ìyẹn gbọ́dọ̀ rẹ bá ṣàfihàn bí gbogbo bí ó ò sí yẹn torí gbogbo eléyẹ kò síbi ohun tí ó pè wá lọ ni pé àdìgbà báwọn náà dá wa orí ẹ̀sìn wọn wá jù orí ẹ̀sìn wọn dẹ̀ wà tí wọ́n á fi tìrù àní ṣe dá wà mọ́ nìyẹn bíi pé gbogbo àṣẹ ọlọ́run ọba tọ́lọ́run ọba pa wá pé gbogbo ayé ni ká pé kó tà àwọn bàtàkà bí ìkáàfà àwọn tó láwọn ń pàtẹ́wọ̀ yẹn agbọ́dọ̀ pé wọ́n kẹ́ ẹ pa àtẹ́wọ́ sí ẹ ti tú àlùkáwà níta níbi yìí ti tó ti gbà lórí yín pé kẹ́ ẹ tẹ́lé ẹ pàtẹ́wọ́ tí ẹ bá kí o àdé lè mú dáwà yìí lọ́wọ́ ṣe rí mi. náà náà ẹ àdéhùn tó wà ń bẹ̀ náà nìyẹn tọ́ba jáde pé wọ́n ó wí ṣùgbọ́n sí wọn ò ní wí. tí wọ́n dà kọ Jésù wọ́n dà kọ gbogbo lọ́hùn-ún níta mùsùlùmí ọ̀gbọ́dọ̀ súnmẹ́ àti fọ́tò tó tún wà nù rẹ̀ mọ̀ fẹ́rẹ̀ ìmàrí ọ̀sà wà àti jésù èyí tí wọ́n kàn lẹ́yìn àgbélé gbogbo wà mẹ́. tó gbóró eléyàn kéèyàn wà náà tí wọ́n máa mójútó náà lé. Thank you kí wọ́n fi sọ́ọ̀tù kàfún àti ìdájí òfin ìdíbẹ́sẹ̀tì ẹ̀rọ wákàtí ìfájì wọn fẹ́ ká kí kẹ́yìn àṣùbà wọn ní ká kí kẹ́yìn àṣùbà ló fi wọn ní ìlànà yẹn. aleykum salaam. Thank you. na yọ salama rẹ̀ fọlábí sálámà ó sì bá sọ́dí ẹ̀sì ó sì rí wa lọ wọ́n àti ìyàwó rẹ̀ ọ̀bọ̀n ti sùn lórí. ó sì gbọ́ ohun ẹ̀ mọ̀ pé tẹ̀yẹ̀ bá ń sunkún á kí àgbèjì ẹnì kan ò ní sọ fún ìyẹ̀fẹ́ ọkùnrin wèrè kan ló wí bẹ́ẹ̀ ó ní tí ìyẹn bá bínú sọlọ́run tí yẹn fẹ́ fi ọlọ́run ọmọ fún yẹn bínú nígbà tí yẹn ṣiṣẹ́ tí òun ọwọ́ afẹ́ bínú sọlọ́run tó mọ̀ kó bínú yẹ́yẹ́ wọ́n wá lọ báyàwó ẹ̀ sùn òníwọ̀ ẹ̀jẹ̀ mẹ́fà ọba gbé nẹ́fìlà rẹ̀ aláyọ̀ orí burúkú ni èmi náà ti ń bàṣára rẹ̀ pé yóò jìyà ló sáré ọ̀rẹ́ nù gẹ́gẹ́ tó lè fàyà sáré lọ́wọ́ sọ̀rọ̀ pé èèyàn ṣe kí ni o pọ̀ jù pọ̀ wà ní mọ́ra ó sì lọ ṣe kí ni o kọ́ lọ sí náà ayé kò sọ̀rọ̀ àbúrò. ọkùnrin ó sọ ní èdè báyìí láti ní àdúrà yìí pé ọlọ́run ní jẹ́ kó wọlé lórí ohun tó mo fẹ́ àwọn ẹbí ṣé ó wọlé tó bá wọlé sí àwọn kàkà nínú ìṣẹ̀lẹ̀ àti ẹlẹ́kẹ̀ẹ́ òun náà ní pé tí ọkùnrin bá níyàwó mẹ́ta ó wá bóyá bí àǹfààní ẹlẹ́sẹ̀ nílẹ̀ pé á ah, àtètè níyàwó ọ̀dọ̀ ìwà ọlọ́run kì í mú tètè yé wa nígbà tí ó lò pé sí ayé lọ ó kàn sí kí okó kàbí nǹkan yẹn àánú pé ó tún ṣe kí n lọ́dọ̀ ọjọ́ pọ̀ ọjọ́ pọ̀ ó wá lò pé sí ayé lọ dé títí débi pé àwọn obìnrin yìí kó lè ní kó dé fún wọn kó ní kó wọn ní kó kàtà kó sì báwo ni o ti fi sọ pé ọlọ́run ní jẹ́ rí ohun ń fi méjì àìsọkúsọ. ẹnì yẹn dẹ̀ ti lọ kó sínú àdúrà tó ṣe kan pé kò ní gbà. náà ìṣiṣẹ́ ọlọ́run bá sọ pé a máa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan yín tí ọba wọ́n níbo láti kánjú. wọ́n ní ti téèyàn ọba sàdáńdé tí ń lọ gẹ́gẹ́ ni téèyàn ọba ti sàdúà kókò mọ̀lẹ́bí já kí nǹkan já lè dín rí ọ sàdúà láburú àdúà láburú nìyẹn. ṣẹ̀rí àti lẹ́tọ̀ fẹ́ni tó bá lágbára ju ìyàwó ẹyọ wóró kan lọ. wọ́n fẹ́ méjì láti fọlọ́hún òbí dé kí wọ́n rí ohun tó fi ṣe kéré o tó ń fẹ́ méjì àdúà kádùà mùsùlùmí ìṣerú àdúà bẹ́ẹ̀ àdúà fún un. ọ̀rọ̀ bó ṣe ọ ẹ wá rí ẹni tó fẹ́ yàwó mẹ́ta ọba tó rí okó ọba tó ní kó wọn sànú rẹ ẹ ọ̀fẹ́ yìí okó ló di láwùjọ ń sìn ẹ máa wá sọ pé yóò fowó jọ ẹ ìjà bẹ̀rù ọlọ́run pé wọn tó ṣẹlẹ̀ sáwọn ènìyàn náà ń bọ̀ wá kà wá ní. àfa Usman elégédé ó ti sọ̀rọ̀ yẹn ní ìsìn yóò dẹ̀ ti lé ní ọdún mẹ́wàá jẹ àbọ̀ mẹ́ẹ̀ẹ́dógún jẹ yóò dẹ̀ ti pẹ́ gan. ó sọ pé ẹ hmm, nígbà táwọn ọkùnrin ò tí ì máa kú púpọ̀.

wọn lè ṣe bá dà kọ káwọn ọmọ yẹn mọ́ra nínú gẹ́gẹ́ yẹn fi ní fún mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba sùhánù ń bọ̀ wá bí ọ̀rọ̀ ẹnìyàn ẹ̀rí pé hadith wà lórí ẹ̀ nínú àwọn ọ̀sẹ̀ káwọ́ òpèsè kékeré sí ládẹ́dẹ́ pọ̀ ti asáàyàn alàrùnmọ́là wàlmísìkì ẹni tí ń ṣe bó ti tọ́ bó ti yẹ lórí ogbó kò sì sónẹ̀ sí ẹlú ìrọ̀rùn ju kọ́ fẹ́ lọ. òdodo ńlá gẹ̀ẹ́ni sọmọ yìí tọ́ sàlùkáwà ni wọ́n máa fún ní owó kan lóṣù yóò jà ṣùgbọ́n tó ń jẹ́ bẹ́ẹ̀ ó ẹ̀yà wọ́rọ̀ sọ gbogbo ọgbọ́dẹ̀ máa ń dábẹ́ ìgbìmọ̀ ẹ̀dọ́gbọ́n pé wọ́n lè nìyẹn ẹ̀ ṣáàlà máa máa mú kiri wa tòótọ́ bá jẹ yẹn títí tó bá tó di ti jí ńkọ́ ẹlẹ́mi àwọn awọ náà tí ó máa lọ fi yá yá rẹ̀ gbogbo àwọn atọ́lọ́hún kẹ́ nínú kẹta lè ti ṣe ìdáadáa nìyẹn tí yóò tẹ̀ fi wá ojú rẹ ọlọ́run ọba ìsúnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kíkẹ́ ni ẹni ẹ̀sìn ìjẹni kó jẹni ẹnìkan láti lè tún fi mójú tọ́ mọ́ ẹni pọ́pọ́lọpọ̀ wa ní hatta al-mutakallim. sákòókò bọ́ọ̀tà ní kọ́kọ́ bọ́ọ̀tà ní bọ́ọ̀tà ní bọ́ọ̀tà ní ayákẹ́ nìkan bá mú jáde sákòókò bá lọ sáà ká lọ nínú náà tó ń bọ̀. so má bàa sọ̀rọ̀ lùkùmọ̀ jẹ́ ọbọ̀ tàná so. ọyá gbà ọyá gbà ọyá gbà kọ́ máa lọ. so tó bá wà ní ó sì fàkúta sọ̀rọ̀ yọ jáde yọ jáde yọ jáde. Ọ̀ọ́kì àbùkù lòun náà àbọ̀. Tó torí bẹ́ẹ̀ tí ó bá wà ní abẹ́ gẹ́gẹ́ bí ìyàwó kí ni yòó ní já bí mo ti lọ ní pé hátà ló sá kálí gbogbo àwọn èèyàn wa dá lùsì wọn tẹlẹmí sì ní ju ìyàwó kan lọ. ẹ lórí èmi ti ń sọ̀rọ̀ tẹlẹmí ti lọ́dún lọ́dún méjì ní sọ́yà láàrin wọn nílẹ̀ kan rẹ̀. bí ìyẹn ti ẹ̀rí wọn kọ́ bá wọn sọ̀rọ̀ báyìí bí ìwọ́n sọ pé ya five hundred naira yìí ní one thousand yìí ní. ọ̀sọ́nẹ̀ ti dáadáa yẹn lè gbà rọrùn fún kíyàn tẹ ó dàbí èèyàn ò tí ì gbogbo eléyìí tí bá ń túmọ̀ tí ń túmọ̀ pẹ́ tí ò yé wa ẹja wo dòdò sọ ẹnì kan pọ̀ lọ́kọ̀ táwọn sọ̀sálà ń fẹ́ kì í ṣe pé pẹ̀lú ṣáwà ló ti fẹ́ wọn ó wo bí àti ṣe káfẹ́ mi yìí lẹ̀ báyìí bóò ni ó ṣe dì í pẹ̀lú àwọn ọmọ bóò lẹ̀ fi lòdì ní mẹ́ẹ̀ ẹ dákun ṣe ká tàbí ìdí sábà ara ilé yẹn ẹgbẹ́ tó ààrẹ nìkan jẹ fẹ́ àbọ̀ wà lọ́ọ́ tẹ̀ lọ́rọ̀ pé ẹ̀yìn kìnnìkan òpó kejì àṣà pẹ̀lú àníyàn rẹ tó mọ́ tó fi ṣe ọlọ́run ó sàn lẹ́sẹ̀ dáadáa ó sì bá dáadáa pàdé ń bẹ̀. ẹ wàá rí arákùnrin tó níyàwó mẹ́ta ọwọ́ àwọ̀ pé kóun fi opó sí kẹrin ó tún àwọ̀ kóun tún fẹ́ bímọ sí ìyàwó sáà ti mẹ́rin sá ni kó ṣe lù yọ ọkọ̀ ni yọ ọkọ̀ gẹ́gẹ́ bíi kọ́kọ́ yẹn yẹn ni òun ní kò sì ní gba kẹkẹ nù kẹtọ fún kí ni a ṣe níbí ibi awo kan pé òun ni ìyáálé àgbàmọfẹ yẹn ẹsẹ yín kí ló fi tù wọn dàgbà alágbà mi sókè mọ owó ni òsì ọba tọjú ẹ sáwọn bẹngàrà kò sí ní nàìjíríà kan bí sẹ́yìn kan kò sí. tòtòrí bẹ́ẹ̀ bá àrìyàn ṣe níbí. náà irọ́ irọ́ irọ́ yọ kọ́ ọkọ̀ ní jẹ́yàwó mọ́ lọ́ọ̀dẹ̀ àlíyọkọ kìí sí ìyàwó mọ kìí sọ̀rọ̀ yẹn lórí ẹ̀kọ́ láti kọ́ lẹ̀ náà. obìnrin bá sọ fún mi pé tó wọn fẹ́rẹ̀ tó wọn nígbà kan dé síwájú òun sí ọ̀rin gidi. ọkùnrin náà fún bá lọ́dún gẹ́gẹ́ ni bàbá rẹ̀ fún ọmọ orú èèyàn ló jẹ́ nígbà tí wọ́n débẹ̀ pẹ̀lú òkè bàbá rẹ̀ fà ẹ kí ni àwọn ọ̀dọ́ bọ́ yìí. ẹgbẹ́ ìgbà tó sájà àwùjọ ló jẹ́ kó ojú sí àwọn tọ́lọ̀ yẹn. báwo fẹ́ ní àdúgbò ẹ̀ pẹ́ àwọn ọmọ ní bàbá kiri yó káàánú ìgbàgbọ́ yẹ́sì bàbá kiri yó ọ̀gbọ́dọ̀ fa ọmọ tó ti di mùsùlùmọ̀ fún yàn bọ́ bá fa nìkan òye òwúlò náà mùsùlùmí ní máa ń jẹ́ wàlíì ó lè jẹ́ bàbá ẹ̀ ní bàbá àfarajẹ́ ni kìí ṣe bàbá ohun tí Islam mọ̀ á lọ wẹ́lòmíì bàbá àjàgbọ́rò bàbá àjẹgbọ́n ọba àjẹmọlẹ́bí tọ́ba wá dà ó bì wọ́n lè lu ẹni tọ́jẹ́ bọ́yá ìmọ̀ọ́mù tó dúró déédéé ní àdúgbò tó yẹ fáwọn ni wọ́n ta kókó yìí. ẹ̀fọ́ bá ti fẹ́ lórí ẹ̀ ọlọ́run lè padà fi ṣe kò tẹ́ kó sì fẹ́ lọ́hùn ọlọ́run lè ní kọ́ lọ́hùn.